body part head ori ear eti palm ọwọ́ finger ọmọ ika ọwọ́ nose imu eyeball ẹ̀yìn ojú mouth ẹnu face oju neck ọrùn back. ẹ̀yìn knee orókún ear irun arm apá nail èékánná feet àtẹ́lẹsẹ̀ stomach ikùn hand apá tooth eyín thong ahọ́n cheek ẹ̀rẹ̀kẹ́. Thank you.